ẹ mọ̀ fi ọdún yẹn lómi àfẹ́dáwá pẹ̀lú yẹn hmm. tí Tinubu náà bá tún kó bẹ tẹlómi bá tún bọ bẹ ẹ tún mọ iye Tinubu ẹ tún mọ bẹ tó wà mẹsẹ pé ẹ kí ló dé ta kí kálukú mọ lọlọ ẹ àwọn ọ̀dẹ̀ ní dúró wa pin àwọn àdéhùn aṣọ fọlọ́run ọlọ́run ọ̀dẹ̀ bá wa pin. bàbá Akíntóyè ẹni tí gbogbo wa àtèmi àtẹ̀yin tá a mọ̀ ní tó ṣẹ́kù fún bàbá Yorùbá àti olóyè Sunday Adéníyàrí ẹ̀mọ́ Ìgbòho ṣá tó àwọn méjèèjì wọ́n mà wà níjókòó wọ́n máa jọ forí korí wọ́n fi kùn lukù ẹ̀jẹ̀ àlọ́gbọ̀ bá a bá wa padà dé o àwa sì ń tẹ̀síwájú lórí ètò ó ti yá. mi ò ní sọ̀rọ̀ púpọ̀ nígbà tí bàbá ní free education free education ọ̀rà good àárọ̀ la monday gbogbo ọmọ ẹgbẹ́ gbogbo ẹ̀yìn ìyá àti bàbá kó àwọn ọmọ yín lọ sí school gbogbo wọn da ọmọ wọn lọ sí school nígbà tí wọn débẹ̀ ìlú dàrú because kì í ṣe nǹkan tó wà nínú ìwé pé ká máa retí ìyá ọmọ tán ní ká máa retí ló wá skul mìíràn tán ti ní ká máa retí twenty children two hundred and fifty wá. èyí wá dàrú. àwọn èèyàn wá bẹ̀ sí advice pé bàbá ẹ jẹ́ ká stop ọ̀rọ̀ free education yìí ká lọ tún rò àti pàrọ̀ ọ̀nà ó ti ọ̀ stop wọ̀ àwọn ọmọ ti bẹ̀rẹ̀ sí free school ó bẹ̀rẹ̀ náà nìyẹn. wọ́n á bẹ̀rẹ̀ sí wá ṣètò oríṣiríṣi wọ́n á bẹ̀rẹ̀ sí wá kọ́lé kéékèèké ní schools as well. Today we are on as being the only black people going through education. Bó ṣe jẹ́ nìyẹn. That's how your country must be. Bàtà bá ní country wa. Nǹkan tó bá wo àwùjọ tó bá wo ẹ̀yin ló gbọ́dọ̀ wo àwọn lídà yín. Iṣẹ́ ló ti Nàìjíríà nǹkan tẹ́ ẹ bá fẹ́ nílùú yìí nǹkan tẹ́ ẹ fẹ́ nílùú yìí wá is to become a great country high tech prosperity every young person opportunity to start a business of your own nǹkan tí kọ́ńtù wa gbọ́dọ̀ gbé nǹkan tó máa wù wá nìyẹn ìṣòro pé à ń ṣètò wípé afẹ́ra mọ́tò ńláńlá fún ẹjọba òwúrọ̀ ra mọ́tò fún ẹnikẹ́ni wọ́n bá dìbò fún ẹ nílùú ẹ̀ka ní kó máa lọ sí Ìbàdàn lọ ṣèjọba wọ́n rán ẹrú àbọ̀ bó o ṣe máa débẹ̀ ó wà lọ́wọ́ ẹ ilé tó máa rẹ́ǹsì bẹ̀ ó wà lápò ẹ ìwọ ló máa ṣètò ẹ. That's all. The government of Yoruba land does not buy a car for any legislator does not rent a house for any legislator. bá a ṣe fẹ́ ṣe nìyẹn bẹ́ẹ̀ ṣe fẹ́ bẹ́ẹ̀ bí nǹkan tó jẹ́ kí n dúró tì ló pé màá fojú mi. àmì àmì àmì àmì olódùmọ̀. ẹ ṣe ẹ káàbọ̀. mi ò ní dúró púpọ̀ lídà yín lè lídà yín lè yí ọlọ́run náà kó jẹ́ lídà mi látọ̀run wá. bẹ́ẹ̀ ni. mo ní ọ̀rẹ́ kan tó súnmọ́ mi tímọ́tímọ́. Dale, dale, dale wọ́n á ní kí má máa sọ pé Sunday ni leader wa wọ́n á ní ká wá ní leader ṣé ìwọ ni àbẹ́mi. bàbá wàhálà lè fẹ́ dá sílẹ̀ ní pàṣẹ bá sọ pé Sunday ni leader lọ béèrè lọ́wọ́ àwọn tó àwọn ọmọ àwọn ló ní nǹkan wọn ta ni leader yín. Ìgbòho ni. oníṣẹ́ lè gbòho náà náà máa dá ẹ lóhùn so wá kí ló dé sí àwa làwa máa ṣe ìjẹ mọ́ wọn lọ́wọ́ ni lágbára láti ṣe ìjẹ mọ́ wọn lọ́wọ́ wọ́n ní leader wọn nìyẹn that's their leader èmi kí ni position tèmi ẹ̀mí èmi ò fi ṣe leader wọn bàbá wọn lè mú àṣẹ bàbá yẹn ló dẹ̀ máa ṣe délẹ̀ ìjà kankan bó ṣe jẹ́ nìyẹn kú iṣẹ́ mo inú mi mo rí lè wọlé ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ kú mi ṣe ní ọ̀rọ̀ ẹ̀ṣẹ́ mi yóò kú wa. ẹ̀jẹ̀ ká wá gbàdúrà ẹni ní eight june twenty twenty four so gbogbo àwa ọ̀dọ́ àwa rí bàbá wa ọ̀pọ̀lọpọ̀ rò pé yorùbá ní sàyẹ́ ti kú ìmọ̀ ẹ̀rọ wípé àgbẹ̀lọ́bẹ̀ ìlú ọmọ kan ẹ̀ àwa ni káwá rí bàbá wa láti wá bọ̀rọ̀ ìṣẹ́jú tó ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ ṣe àwọn fúlàní làwọn tó ti ní màálù wípé ara ọmọ nàìjíríà ni àwọn tó náà jẹ́ níbi tọ́ ìlú ìtẹ̀ tó bọ̀ yẹn rí. nàìjíríà citizen. nígbà tí fúlàní ń sọ yẹn pé màálù náà o nàìjíríà citizen ni wọ́n ẹ̀ rẹ̀ pé wọ́n ti kó wa lẹ́rú láti lè mọ pé màálù ní citizen of Nigeria fúlàní jẹ́ ká mọ̀ pé ẹrú ni àwa èèyàn tẹ̀gbọ́n jẹ́ àwa tá a jẹ́ yorùbá wọn pé ẹrú wa àwọn fún ọlú àwọn gan tó lágbára ní ilẹ̀ nàìjíríà. lọ́sọ̀nù the National Assembly. Gini ti àbúrò kúkú ló wá agbọ́dọ̀ yọ ètò ìdára wa kálẹ̀ mọ̀ kẹta sí ọlọ́dẹ kẹtọ́ mọ̀ ẹ̀ ọlọ́dẹ kẹmi yóò kú ẹ̀sẹ̀ náà kúkú ní pé ní ẹ̀ ẹ̀ tí ẹ̀ eh, bẹ̀rẹ̀ nílẹ̀ parí ẹ̀ láṣẹ ọ̀rẹ́ ẹ̀ kú lẹ́nu ẹdẹ gbogbo amọtẹ mọtò kù yìí lọ. àmì àṣẹ. àṣẹ ọlọ́run náà wà ní pẹpẹpẹ. àmì àṣẹ. ẹnitọ́ bá ní kẹ́ ikú ló máa kú. àṣẹ. gbogbo àìsàn tí gbìyànjú tètè yẹn bí lè sọ̀rọ̀ mọ́ tẹ́yìn òkú ní mọ bí yẹn sọ̀rọ̀ pọ̀ lọ́mọ́ lọ́run tó ṣe. àmì àṣẹ. torí pé ká tó irú ẹni tó dàgbà tó rí báyìí tó tún wá dó ìwà báyìí á ó ń sọ̀ wọ́n kan ẹ wá dó ẹ mọ́ sọ̀rọ̀ báyìí pé ẹ fẹ́ lọ dí àkọ́rí fún àwọn tó dùn ní lọ́wọ́ ẹfẹ rí ẹfẹ lọ rí àbọ̀ rere jẹ ẹ dẹ̀ jẹ fún ọ. àṣẹ wa àṣẹ Ọlọ́run àbọ̀ rere yẹn ẹ jẹ fún ọ àṣẹ Ọlọ́run ọlọdẹ ẹ pẹ fún ọ. ìlú òòṣà ẹ parí òòṣà. òòṣà. torí pé àgbà ní ìṣèlú tó tó ṣe bí òwe apá èmi ò ká. ẹsẹ̀ kẹ́lẹ́ kan bẹ̀rẹ̀ ti bè láì. ẹ mọ̀ bí gbogbo ẹ̀rọ nga tí baba akíntóye ní lídà gbogbo wa hmm. òun ni baba wa òun ni olórí gbogbo wa pátápátá àbẹ̀ntìmá àti òun àti ẹ̀ àtẹ̀ntọ́ gbà. àtẹ̀ntọ́ gbà. bàbá kító ni bàbá náà. ṣéyè ó ṣà. ìgbà tí yàrá dàpọ̀ bàbá a gbọ́dọ̀ mọ fi dà lálẹ́ ju ìgbàlaga tí ẹ bá ń dàpọ̀ mi tẹ́ bá fi dà lálẹ́ ẹ gbé ìyẹn fún bàbá ẹ gbé fún èmi ju bàbá lọ ọ̀rẹ́ ẹ mórí bẹ́ẹ̀. okó ni ẹ lè dá ní lẹ́yìn hmm. ẹ̀ kàn okó ẹ kò ní lè lẹ́yìn ẹ̀ kàn wọ́n máa ń sọ bàbá lẹ pọn wa oko lásán làwa jẹ hmm. àwa gan tún gbádùn oko nílẹ̀ ń gbádùn. ẹ má dàbí lẹ. ẹ wá jẹ kásí wá ìdá ọ̀rọ̀ ẹ hmm. bá lọ. tába ti wá sọ yìí pé tába ti wá dárúkọ bàbá a mọ̀ sọ yìí pé ẹ kò wá jẹ̀kẹ́ gbogbo ọjọ́ sọ́lẹ̀ kan náà kó ṣe rí nìyẹn. lọ́wọ́ wa kúrú sọ.

kábíyèsí sá ọlọ́run jẹ́ àríyé pẹ́ èyí tẹ́ fi ń jẹ́ lídà wa náà nìyẹn èyí tá a fi dá padà sọ́dọ̀ yín náà ni pé bàbá náà ni wọ́n fún wa ní ọtọ́rìtì yẹn pé hmm. ẹ̀yin lídà wa àwa jẹ́ bàbá bàbá àti ẹ̀ àti hù àtìgbò àtìgbò àtìgbò àti mo fẹ́ bàbá ni lórí pé bàbá dáadáa ni wọ́n hmm. ọlọ́run ajẹ́ kẹ̀ sí pé ọlọ́run yẹ bàbá fún wa ọlọ́run yẹ hmm. wọn fún wa. bá jókòó ní ìsìn gbogbo wa kíláàrè wọ́n yọ̀rì everybody bí ẹnìkan bá ń bínú wa nísìn ó ń bínú ọlọ́run ni. bẹ́ẹ̀ni. torí pé ewé ò ní bọ́ lára gbé kọ́lọ̀ mọ́ mọ́ àdè lágbára kankan lẹ́yìn ọlọ́run ní july first ni wọ́n á ka mọ́lẹ́ mẹ́fà pa wá náà á ti gbà tó pa wálé ayé. ìtàn lókùn tó mọ̀ sọ ń pa wa ọlọ́run jẹ́ kárí tàn rẹ̀ pa ọjọ́ tá a kù mi máa ń sọ ọlọ́run ló mọ̀ ọ́ hmm. tí ẹ bá ń bú wa ní ìsìn ó ń bú ọlọ́run ni tó gbogbo náà sì mọ̀ sí ọlọ́run ni Hmm. orúkọ mi ni Sunday ọjọ́ ìsinmi ni wọ́n bí mi èèyàn hmm. dẹ̀ ní bá sinmi jà kó sinmi láyé hmm. èèyàn dẹ̀ ní bú sinmi kó sinmi ọlọ́run tó dá mi lọ́jọ́ ìsinmi ọlọ́mọ tó rí ohun èrò ọkàn rẹ̀ tó fi ní wálé ayé ọwọ́ àfihàn bàbá tó jẹ́ ọ̀dọ́ ọ̀jọ̀gbọ́n professor ni o tí ì ṣe àfẹnujẹ́ ó fi wọ́n ti àwa kì í ṣe gift kì í ṣe gift wọ́n ṣiṣẹ́ fún ni bàbá ṣiṣẹ́ fún professor ni àti hùn àti hẹ́ẹ̀ bàbá wa ṣàdéhùn pé bí ọba bọ́ọ̀lù ẹnu ẹ̀wọ̀n ní kútọ́nu fún un ní kò lùi bàbá dẹ̀ má dẹ̀hùn sẹ́ hmm. bẹ́ẹ̀ ọba gbà fún bàbá bẹ́ẹ̀ ọlọ́run nígbà fún yẹn ó gbà fún bàbá Akinte tẹ pátápátá ọ àìmọ èèyàn ni wọ́n ti fẹ́ já lóko lẹ́yìn bàbá hmm. mi ò lè ṣe já torí mi ò hmm. kì í jalè yẹn kábíyèsí ọlọ́run tí ẹ bá dúró tì mí èmi ni ó dúró tì mí ẹ ẹ tó bá dúró tì mí là á dúró tì mí bàbá dúró tì mí ìdí náà dẹ̀ gbọ́dọ̀ dúró tì bàbá ohun tí bàbá bá dẹ̀ fẹ́ ìdí ohun tí bàbá dẹ̀ ń fẹ́ ni pé ká gba orílẹ̀-èdè yorùbá kí yorùbá kò lè kó ẹrú gbogbo ẹ mímí àtàyè ló fi kún ti bàbá yorùbá lè kó ló kó ẹrú. a ṣe wá. àwọn bàbá wa ní bàbá wọn ní ọkọ ń sọmọ lóòkú bẹ́ẹ̀ ni. àmì sí i àmì sí i yẹn ojú nílẹ̀ nǹkan wò jí òun bọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹni tí ó ròyìn ogun ní kú sójú ogun hmm. ẹni tó bá ń jagun lọ gbogbo ogun kọ́ lọ lágbára mọ́ ń sẹ́ o tẹ́ẹ̀ bá ń jagun kan lọ tó bá fẹ́ yíwọ́ téèyàn wá téèyàn fọgbọ́n ṣe kéèyàn bá lè jà míì ni téèyàn bá kú sójú ogun kò ní jà míì hmm. àwọn ọ̀dẹ̀ ní kú sógun. àṣẹ wà á àní kú sógun gbogbo ẹni tí máa ń bú wa òun bú ọlọ́run ni hmm. ẹ mọ̀ dà ọ́ lóhùn ẹni bá fẹ́ bú wa òun nà ọlọ́run àwọn òní sépè fún yàn àdẹ̀ ní bú yàn hmm. ọba bú wa wọ̀nà ọlọ́run ohun táwa ń sọ yọ padà yé yín ọ̀pọ̀lọpọ̀ kẹta àtọ́ náà ní ṣẹlẹ̀ sí i. ó ti ń ṣẹlẹ̀. a ní nàìjíríà yìí ti finish ó ti finish ẹ jẹ́ ká fẹ́ra wa pọ̀ fẹ́ra pọ̀ ẹ resolve ẹ peacefully. ẹ gbà ẹ bú wa ẹ ti wọ́n àwọn ẹbí náà ní ṣẹlẹ̀ yìí gàrí kóológbò kẹ kóológbò kẹ ti dàrú ẹ èmi náà sì máa ń sọ sẹ ẹ mọ̀ fi ọdún yẹn lómi àfẹ́tàwá pẹ̀lú yẹn hmm. tí Tinubu náà bá tún kó bẹ́ẹ̀ tẹ́lómi bá ẹ tún ọgbẹ tó wà mẹsẹ pé ẹ kí ló dé tà sí kí kálukú mọ lọlọ ẹ àwọn ọdẹ ní dúró dẹ bá wa pin àwọn adé wọn á sọ fọlọrun Ọlọ́run ọdẹ bá wa pin Ọlọ́run bá tó la ẹ tọlọ́run yóò bá wa pin yóò sì pin déédéé. ó ṣáà.